You're now locked, locked with the most consistent international DJ. Yeah. DJ, DJ, yeah. DJ D Money. You know this, you know this, I'm off ya. It's up a dice. Rinse up ní adé pond. Ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀. Ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀. Ó yẹ fún wọn jet machine web. jẹ bí ṣe wẹ́gbẹ̀. Ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀. Ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀. Ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀. Fún wọn jẹ bí ṣe wẹ́gbẹ̀. iPhone one. iPhone two iPhone three iPhone four iPhone five iPhone six iPhone seven ó máa lọ iPhone eight. send me on the pond. aboki wedding naira me wan change am for my dollar ten billion for my moto. Owo tó kó dání ṣó àwọn àbókí wọn tẹjà wọn ti kọ sórí mi wọn kì í wo tẹ́lẹ̀ ni ẹ kì í ta pépà ni asaba ní ìfọ̀ ìkẹjà they go tell you how i dey get down log instagram na my ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀ ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀ ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀ fún wọn jẹ bí ṣe wẹ́gbẹ̀ ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀ ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀ ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀ fún wọn jẹ bí ṣe wẹ́gbẹ̀ iphone one iphone two iphone three iphone four iphone five iphone six iphone seven ó máa lọ iphone eight. POS wọ lẹ́gbẹ̀gbẹ̀ Màrúwá kò ti gbé kẹ̀kẹ́ Lálẹ́ yìí máa rí mẹ́mẹ́ Ríṣẹ́ bá mi wọ́n mọ̀ tó bá too late. Baby girl ní lè dùn yànga Ilé wẹ̀sìn yẹn ṣe bá bọ̀ Ríṣẹ́ kan fún wúlàlà fún wọn lẹ́gbẹ̀gbẹ̀ Kọ́lẹ́ hùtùkà ó ti bọ̀ bóyá fún wọn lẹ́gbẹ̀gbẹ̀. Má lọ sùn má lọ sùn ẹgbẹ́ ọmọ mi àná lè rẹpẹtẹ ṣáyé wá bí bá irú wa rẹpẹtẹ yé repete jápa nínú bank account all the fine girls wanna come around you. Àbókì wẹ́ẹ̀ mọ náírà lálẹ́ yìí mo fẹ́ tẹ̀sẹ̀ mọ I will be wedding naira. Ah. Me want change on for my dollar. Ten billion for my motor. Owó tó kọjá ní ṣọ́mátó. àwọn àbókí wọn tẹjà wọn tí kò sórí ni wọn kí wọn tẹ́lẹ̀ ni ẹ kí n ká pépà ni ask about me for Ìkẹjà dem go tell you how I get down log Instagram na my story full for town. ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀ ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀ ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀ fún wọn jẹ bí ṣe wẹ́gbẹ̀gbẹ̀ ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀ ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀ ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀ fún wọn jẹ bí ṣe wẹ́gbẹ̀gbẹ̀.

maleke Relax nan ma sene malete Ma si gita oni juju we chileke Yeah yeah, dile bẹ́sù Mo fẹ́ ṣe àpótò kan òní pẹ́sù Kó má jọ wọ́n délé máa ṣàlàyé Mi ò lè dásùn lálẹ́ yìí mi ṣe máa yé Ọ̀nà má tún sẹ́ Ṣípò sẹ́lẹ̀ fẹ́ volume. pure water. Hello. Ultra soldier. Hello. I can't. Hello. I can't can't. Hello. Can't can't can't can't. Hello. Get some things. Hello. Sister reggae. Hello. Sister bulu. Hello. Oh baby. Hello. I am feeling. Hello. Bounce it. Hello. Bounce it. Hello. Police bust my house. See me on top my baby. Hello. I don't sharp my mouth. I just keep them volume. Hello. bẹ́lù ẹ̀lẹ́ o bẹ́lù ẹ̀lẹ́ o bẹ́lù ẹ̀lẹ́ o bẹ́lù ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ o. First bottle, oh. Hello. I no follow. Hello. Yes, I see her. Hello. I touch her. Hello. I even kiss her. Hello. But I no follow. Hello. One thing. Hello. Two things. Hello. Something. Hello. Everything. Hello. Ten bottles. Hello. Twenty bottles. Hello. See my money. Hello. Once they hustle. Hello. Wait. Hello. Eric song. Hello. Police just bust my house. See me on top my baby. Hello. I know sharp my mouth. I just give them volume. Hello. Bello. Hello. Bello. Hello. Bello. Hello. Bello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. bóyá o ọmọ ẹwí níbí o má lọ ṣe bí ọgọrọ o àwọn ọmọ ti ká bọdí o má lọ lálá kíkó o bóyá jó bí mọ́mí o bóyá jó bí dádì o bóyá jó bí olówó o má lọ jó bí olóṣù o ọmọ ẹwí níbí o má lọ ṣe bí ọgọrọ o àwọn ọmọ ti ká bọdí o má lọ lálá kíkó o bóyá jó bí mọ́mí o bóyá jó bí dádì o bóyá jó bí olówó o. lójúlójú ọlọ́wà wà ń gbòòrò ọlọ́tí mi sàn gbòòrò àti mọ́ àbọ̀dẹ̀ alẹ́sí máa bá gbòòbẹ̀ gbóná fẹ́lifẹ́li chicken pẹ́ripẹ́ri máa obi tẹ́lítẹ́lì ṣé mi bá jọ sán yẹ̀rù ojú omi bíi ti sìgá ó fẹ́ fi mí máa bùgà no i'm not your nigga ó oh baby baby ṣìgá life is short like nìkà ó hàn mí lè jìkà lókè go into my car baby girl. tẹ́ka jìgà o ọmọ ẹ̀rí níbí o má lọ ṣe bí ọgọrọ o àwọn ọmọ ti ká bọ̀dí o má lọ lálá kíkó o óyá jó bí mọ́mí o óyá jó bí dádì o óyá jó bí olówó o má lọ jó bí olóṣù o ọmọ ẹ̀rí níbí o má lọ ṣe bí ọgọrọ o àwọn ọmọ ti ká bọ̀dí o má lọ lálá kíkó o óyá jó bí mọ́mí o óyá jó bí dádì o óyá jó bí olówó o lóṣù àwọn ọmọ mi London àwọn tó bẹ́ẹ̀ if you see their bum bum ọ̀rọ̀bọ̀ tó bẹ́ẹ̀ ọmọ fíìmù jọ ibo ó lọ́jọ́ bí abòkì ṣekeṣeke búlà èmi ló mẹ́kún mi lábùlà ojú mi bíi ti sìgá ó fẹ́ fi mí máa bùgà no i'm not your nigga oh baby baby sugar life is short like nika oh hand me le jika make we go into my car baby girl jẹ́ ká jìgà. ọmọ ẹ̀rí ni bí má lọ ṣe bí ọgọ́rọ̀ àwọn. ọmọ ti kábọ̀dì o má lọ lálá kíkó o bóyá jó bí mọ́mí o bóyá jó bí dáàdì o bóyá jó bí olówó o má lọ jó bí. ọmọ ọmọ ti kábọ̀dì àbí ti kábọ̀dì bìbì ti kábọ̀dì. Yeah, I'm a ticker body. Omo somebody, you got to know somebody. Hey, omo somebody, you know be somebody. I want Àwọn ọmọ ti I want Àwọn ọmọ ti I want Àwọn ọmọ body. I want Àwọn ọmọ ti I want Àwọn ọmọ ti I want Àwọn ọmọ ti I want Àwọn ọmọ ti I want Àwọn ọmọ ti ká bọ̀dí. Sílò Nado àbí Davido. Èmi Nado, ó fẹ́ fẹnu lágò. hello oh baby she said she be virgin kí lẹ rán virgin. Ah! ọmọ bọ́sọ̀ kí lẹ rán virgin ọmọ wòlíì. wá fa koríko àṣẹ ló máa foríko lórí títí ọlọ́dà àwa kò ní foríko bàjẹ́ koríko àní fa koríko i want to give you thirty billion mo ní kó wá láàkì kìkì gan jẹ́ ká ṣeré tọ̀nàtọ̀nà ẹ tó panápaná ọmọ ọmọ ti kábọ̀dí àbí ti kábọ̀dí bibitika body yeah bibitika body ọmọ sọmọrí you got to know somebody hey ọmọ sọmọrí you know sabi somebody. àwọn ọmọ ti ká bọ̀dí àwọn ọmọ ti ká bọ̀dí àwọn ọmọ ti ká bọ̀dí àwọn ọmọ ti ká bọ̀dí àwọn ọmọ ti ká bọ̀dí àwọn ọmọ ti ká bọ̀dí àwọn ọmọ ti ká bọ̀dí àwọn ọmọ ti ká bọ̀dí. òbèbí ẹ̀wẹ̀ so pàṣọ náwà wa sopi pa sopi. Òbèbí ẹ̀wẹ̀ so, pàṣọ náà wà so, ṣó lè fi wa sopi pa so. Àwọn ọmọ yunifásitì ọmọ poli àtàwọn tó gba sálárì yé àwọn tó ń jowó npt ẹ fún mi ní sálárì yé olówó ló ní tíkà bọ̀dì àṣànà ló máa tíkà bọ̀dì yé màlẹ́kà sọmi di tíkà bọ̀dì kí tún lè máa tíkà bọ̀dì àwọn tèmi tó wà ní yakí tó wà ní jàpá kàtó while everybody ló gbọ́ wọn ló máa máa máa máa tìka bọ̀dí. ṣé àwọn tìka bọ̀dí àwọn lélẹ̀ tìka bọ̀dí yé tí n bá ti kábọ̀dì ọmọ mo tún lè ti kábọ̀dì sówó wọlé mo ti kábọ̀dì tí n bá tún jayé má ti kábọ̀dì àwọn bébì yẹn ti kábọ̀dì àwọn bọ́bọ̀ yẹn ti kábọ̀dì yé yé Tony Osla ti kábọ̀dì Kúsì Smith ti kábọ̀dì ẹ̀yin tèmi yẹn ti kábọ̀dì Shepard ti kábọ̀dì Booster ti kábọ̀dì ẹ̀yin fẹ́jì yẹn má ti kábọ̀dì yé yé ti kábọ̀dì. Ah, Rabi, catch it, catch it, catch kachi kachi kachi kachi kachi kachi kachi kachi kachi kachi Ojozundi investor Arab money wàá gbà yìí Ojozundi lavish goals àbá Ojozundi emperor trillion mo ti mọ̀yàn Ojozundi ok Ramajago let's go there ẹ̀bà wá lápì ẹ filẹ̀ fọmọ tó sàbí ìnàdẹ clark ọ̀pọ̀ party ọ máa ń bọ̀ gan ìjọba season ẹ̀bà wá lápì ẹ filẹ̀ fọmọ tó sàbí ìnàdẹ clark ọ̀pọ̀ party ọ máa ń bọ̀ gan ìjọba season ojozoni expensive aboki wire ojozoni ceo jamodam global ojozoni busy brain èèyàn tèmi lànà anonymous ojozoni king hoc ẹ̀jẹ̀ kò gbá gidi dúró náà ẹ má sá lọ Ebola kọ́ DJ Saheed gbé wa lọ open windows ọ̀pọ̀lọpọ̀ bóyá chacha gbowó má lọ gọ́ bọ́ọ̀sì orí gojin má lọ fọ́ Master T Oṣozondi DJ Saheed Oṣozondi Slim Case baby Obebi Oṣozondi. Ah, bóyá ṣí gọ́gùn every night boys dey hustle daily clients má pé mugun gọ́gùn plus kò ṣoògùn. Oṣozondi. asma àwọn tìǹyẹ́ star. Oṣozondi. isp baba ẹ bá wá lápì ẹ filẹ̀ fọmọ tó sàbí iná the club of poor party ọmọ ń bọ̀ gan bíjọba season ẹ bá wá lápì ẹ filẹ̀ fọmọ tó sàbí iná the club of poor party ọmọ ń bọ̀ gan bíjọba season ojo zondi. láti ronaldo ó ṣe pété fẹsẹ̀ múlẹ̀ ojo zondi. ẹ ó ṣe greatest papa j ojo zondi. baba alubarika number one, ojo zondi. ah dj side baba jẹjẹ bóyá joro mi qlux girls ọmọ náwó mi peka girls ọmọ lákò mi hundred percent àwọn ballers aha ojozondi badosha ojozondi ọ̀pá six ojozondi àrẹ̀mọ gucci ojozondi madagascar ojozondi oṣà prapra ojozondi rẹ̀mí olóto ojozondi google diary ojozondi jacuzzi ojozondi jopi ojozondi miliki uk ojozondi àtẹ̀júmọ́ lájẹ. Sese male male male Baby sọni lónìí gíga Sese male male male Ọmọ òbè lónìí jìgá Sese male male male Baby bàdó lónìí tùgbà Sese male male male Pretty lady má lọ gbùgà Ọ̀lẹ̀lẹ̀ mú ọ̀lẹ̀lẹ̀ bá Ọ̀lẹ̀lẹ̀ bá ọ̀lẹ̀lẹ̀ mú Ọ̀lẹ̀lẹ̀ mú ọ̀lẹ̀lẹ̀ bá Ọ̀lẹ̀lẹ̀ bá ọ̀lẹ̀lẹ̀ mú. Say, say, Mali, Mali, Mali. Hey, I could be this big, I could be this fat. I would still be like, you could give me what your kitty cat. Baby, take me go to the front, make it bring it back. Make it, break it, one, the wall like a Jimmy Jack. That, baby, girl, show give me that, that. Wine slow for daddy, bat, bat. Take it slow, yeah, bring it back, back. Wine slow for daddy, body, they lay you. Get to the lay you. Tip of the iceberg, bean till they lay you. Shape pussy cat, I be kid till they lay you. The way you dey wine, you go give me the lay you. Yo, baby, girl, show give me that, that. Wine slow for daddy, bat, bat. Take it slow, yeah, bring it back back, bring it back. Wine slow for daddy, he back. Say say male, male, male, male. Baby son, you know me giga. Say say male, male, male. Ọmọ wo be lo mi jiga. Say say male, male, male. Baby bad lo mi fumba. Say say male, male, male. Pretty lady ma lọ buga. Ọ̀lẹ̀lẹ̀ mú ọ̀lẹ̀lẹ̀ bá. Eh, ọ̀lẹ̀lẹ̀ bá. say Mali, Mali, Mali, Mali. Ah, oh Lord have mercy. mercy. I blessing one kill the ní blessing àti blessing bá ṣe bá bá ṣe bá ṣe bá bá dó lọ fi mí jù pa àásì ah, big wàhálà ó fẹ́ dákú sí bí mayana ọwọ́ mi máa rí funfun nẹ́ẹ̀nẹ́ ó mọ bí sultana. because some of boys spend plenty money very big money wọ́n wá lọ ṣe yahoo wo bébí kẹ́ wọlé ní wèrè lórí bọ́dún wèrè lórí kólé tó ti màlú ó yà samba ìdílé olóró pàgbà nàbílé olóró pákéjì ìgboro pẹ́pẹ́ dẹ̀m dàgbòrò. sẹ́sẹ́ máa lè máa lè máa lè baby sọ ni lónìí kíkà ṣẹṣẹ máàlì máàlì máàlì ọmọ ṣẹṣẹ máàlì máàlì máàlì ṣẹbi bàdó ṣẹṣẹ máàlì máàlì máàlì lè di máa lọ gbùgà. lè mú lè bá lè bá lè mú lè mú lè bá lè bá lè mú ṣẹṣẹ máàlì máàlì máàlì náà lè mú. DJ D-Money dirabata, tansi alaba, toda bi alapa, ma fi joga lala. Dirabata, tansi alaba, toda bi alapa, ma fi joga lala. Shekila, shekila, shekila, lala kuku lala shake it like, shake it like, shake it like, ala kukala. kò fún wọn lọ́tún lọ́sì ó ṣàmọ̀ pàwé lẹ́yìn oṣù lọ́sì ṣàngó ni ẹjọ́ ẹ má fún lóbi mo máa kán ẹ lẹ́yìn o máa ládùú tóbi. ó ti pẹ́ tí mo fẹ́ lúwẹ̀ níbẹ̀ mo fẹ́ pákẹ́ mo fẹ́ gẹ́gẹ́ ti gẹ̀ nǹkan tó ṣe títí tẹ́sẹ̀ fi kẹ̀ ọmọ tó jẹ́ gbogbo sẹ́tẹ̀ sílẹ̀. <laughs> useless button shaking by force <laughs> èmi lọ́kọ̀ gan it's not my fault. mo fẹ́ dákó tòsí mo fẹ́ dákó lọ́sì tí n bá ṣe tán máa fi ṣáńkó lọ́sì mo fẹ́ máa dé bẹ́ẹ̀ láàárọ̀ kùtù ó yá àpamọ́. ìdíra bàtà tàǹtí àlàbà tó dàbí àlàpà máa fi jóga làlà. ìdíra bàtà tàǹtí àlàbà tó dàbí àlàpà máa fi jóga làlà. ṣéèkì ńlá ṣéèkì ńlá ṣéèkì ńlá làlà kúkú làlà. shake it la, shake it la, shake la, la la la la. Ìbílẹ̀ lẹ́sọ̀lẹ́sọ̀ lọ Mombasa, tí plọ́gù bá wọlé ló kọ̀nvátà, ẹ́ńjì mímú náà wá bí ti tìǹvátà, óyá Kánámídà ká Montana, yé lala kúkú lálá, jẹ́ kí pàṣà búṣú pàṣà, ó dà ọmọ oníbùkátà, yébà kò tún wá wọ pátá, ìdí àràbà lọmọ kọrẹ́ẹ̀tì, tọ́ wáífà yẹ kí kọ́nẹ́ẹ̀tì, ìwọ́mọ yóò bá kọ́lẹ́ẹ̀tì, kí gbalẹ̀ fún ẹrú ń dolẹ̀ sẹ́ẹ̀tì ó ká máa jẹ́ àtàyò yá yé gbà ó lẹ̀ mọ́gìrì kó dà. ìdíra bàtà nàǹtí àlàbà tó dàbí àlàpà máa fi jógà lálà ìdíra bàtà nàǹtí àlàbà tó dàbí àlàpà máa fi jógà lálà ṣé kí n la ṣé kí n la ṣé kí n la. nìkan dáwọ́jọ ọba nìkan fàágùn ìgboro ti ṣàmáyà o ìgboro ti dàrú ọ̀nẹ́sìkì bí jọbọ̀ ṣàkúṣàkú ọ̀nẹ́sìkì bí jọbọ̀ ṣàkúṣàkú àwọn mọ̀yàn ṣó fẹ́ mọ̀yàn mo ti mọ̀yàn ta ló fẹ́ mọ̀yàn àwọn mọ̀yàn sẹ́ ṣó fẹ́ mọ̀yàn. propeller Chineke na money DJ Tiami ọpọlọ ti pọ̀ jù rere. ó kọ́ létí. ọba ní kẹ́ dáwọ́jọ ọba ní kẹ́ fagùn ìgboro ti ṣàmáyà o ìgboro ti dàrú ọ̀nẹ́sìkì bíjọbọ̀ ṣàkúṣàkú ọ̀nẹ́sìkì bíjọbọ̀ ṣàkúṣà. Ah. àmọ́ mọ̀yàn ṣó fẹ́ mọ̀yàn mo ti mọ̀yàn ta ló fẹ́ mọ̀yàn àmọ́ mọ̀yàn sẹ́ ṣó fẹ́ mọ̀yàn mo ti mọ̀yàn mo mọ abọ́dé they want the ultimate edubai cut awo twenty one alabi pasuma alao malaika ṣomọ ló ń dá mi crane ọlọ́wọ́ gbọgbọrọ ọba ní kẹ dáwọ́jọ ọba ní kẹ fagùn ìgboro ti ṣàmáyà o ìgboro ti dàrú ọ̀nẹ́sìkì bí jọbọ̀ ṣàkúṣàkú ọ̀nẹ́sìkì bí jọbọ̀ ṣàkúṣàkú àwọn mọ̀yàn ṣó fẹ́ mọ̀yàn mo ti mọ̀yàn ta ló fẹ́ mọ̀yàn. ṣàkúṣàkú ṣàkú. Young Ho sing that. Shaku shaku, shaku shaku, shaku shaku, shaku shaku, shaku shaku. Young Ho sing that. Shaku shaku, shaku shaku, shaku shaku. 我拿着黄金菜，是黄金叶，黄金叶，走过山前摘金叶，摘金叶，摘下谷。捡，捡，捡，我采金去。捡，捡，捡，捡行快。这三这的黄金线，我讲啥白线是黄金线，在我金线线，我黄金线，我再见再见，再见再见，再见走过金再见再见，再走我送再见，捡我我。 quá cháy hả huế tại người trèo quần dài giữa huế tiếng tiếng huế huế tại có huế chứ hoài chiều hoài tại là yêu của tình giải số về tình duyên tình duyên vô hoài Shaku shaku shaku shaku shaku shaku shaku shaku shaku shaku mo lè torí ẹwẹ lókun o lókun o mo tún lè torí ẹwẹ lọ́sà mo lè torí ẹ lọ́gùn o òpó náà wọ́n máa ráyé kí mi ní wẹ́dọ̀nsà ó yá pọ́n mi lé pọ́n mi lé bèbí pọ́n mi lé màá lọ lọ́kọ̀ méjì lóró pẹ́ tó sùn lé pọ́n mi lé pọ́n mi lé ó yá bèbí pọ́n mi lé má lọ lọ́kọ̀ méjì lóró pẹ́ tó súlé má lọ bá wọn dáadé lébọ̀ ni wọ́n gba certification mi wọ́n fẹ́ lábúlé bẹ ní Lagos má lọ bá wọn dáadé lébọ̀ ni wọ́n gba certification mi wọ́n fẹ́ lábúlé bẹ ní Lagos ìfẹ́ ò gbà gidi ẹnì kì í ṣàbídí bébí ìjà mi tán ṣe bá lè gbà kámú ṣe láyà mi ń já but you have no idea o ìwọ ni àníyàn mi gangan. ó yá pọ́n mi lé pọ́n mi lé bèbí pọ́n mi lé má lọ lọ́kọ̀ méjì lóró pẹ́ tó sùn lé pọ́n mi lé pọ́n mi lé ó yá bèbí pọ́n mi lé. má lọ lọ́kọ̀ méjì tòró pẹ́ tó sùdé má lọ bá wọn dáadé lébọ̀ ni wọ́n gba certification ni wọ́n fẹ́ lábúlé bẹ́ẹ̀ ní Lagos má lọ bá wọn dáadé lébọ̀ ni wọ́n gba certification ni wọ́n fẹ́ lábúlé bẹ́ẹ̀ ní Lagos. Girl, I have a question to ask you today. Will you marry me even though I met you today? And she said, You don't even know my father. Oh, the mommy, You don't know my mother. I'm prepping desire. Can you pay my rent price? It's just a million dollars. Yeah, easy, oh, Take it slow. Connect on ya, my darling, jaja Ease you, jaja Take it slow I'm Ọmọ la fẹ́ fẹ́ ra mọ́tò dídí Ease you, jaja Take it slow Do you take it easy and I am brother Ease you, jaja Take it slow Girl, I have just one thing to tell you again. Is it me or this love? No, you have me waiting. Ah. I don't even know your father. More than they want. I don't know your mother. But there could be a sire. Can't pay a price, you don't even have one dollar. Jaja, take it slow. Come let on hear my darling Jaja, easy oh Jaja, take it slow. I'm gonna pepper around my toe, easy oh Jaja, take it slow. You take it easy, I lay on brother. for me, oh. The pretty ladies, so die for me. And I go show you, show you, plenty love and money. And I go show you, show you, maybe you can shake up for me. And I go love you, love you. yeah, you don't go tired for me. I just wanna get to show you, show you. Even the views can go tell me, say I told you oh yeah down, we down, oh yeah down, let's go down. She look at no, she look at no, talking loud, talking loud. oh yeah down, we down, oh yeah down, we go down. She look at no, she look at no, I'm on fire, let's brown, me go, better, let's get up. Said what the fuck, I'm out of whack. Oh yeah yeah yeah, oh yeah yeah yeah, oh yeah yeah yeah, oh yeah yeah yeah, oh yeah yeah yeah. Ah. ó fẹ́ jókòó nìyẹn o ó fẹ́ jókòó nìyẹn o ó fẹ́ jókòó nìyẹn o ó fẹ́ jókòó nìyẹn o ah ah ah gbogbo ṣe ee ee ee olóró ah ah ah gbogbo ṣe ee ee olóró. ìwà mi jẹ kó fún ẹ látẹ̀yìn iwájú yìí pọ̀ jẹ́ kì í ṣe lẹ́lẹ́yìn wọ́n jẹ́ kì í ṣe lẹ́lẹ́yìn ah. rọ́kùnfẹ́ látẹ̀yìn. Oh aka faya ga shi da latifa da wọn tudu da wọn tudu da wọn tudu mo kò fún two thirty mo fun jẹ mo party she wan tudu she wan tudu ah she wan tudu. okay the roof is on fire she never tell me say she tire ha èmi gangan the jaya small cool and the jaya. owó yeyeyeye owó yeyeyeye owó yeyeyeye owó yeyeyeye owó yeyeyeye owó yeyeyeye owó yeyeyeye. Ah. O fẹ́ jókòó nìyẹn o ó o jókòó nìyẹn o ó o jókòó nìyẹn o ó fẹ́ jókòó nìyẹn o. ó gbòòṣè ee ee o ó lọ́rọ̀ ó gbòòṣè o ee ó lọ́rọ̀. kàlílà sọ kúlú sọ ó fi wájú sọ ló bá tún fẹ̀yìn sọ. mo fọ́ o. òbébí ká lọ wò mo fẹ́ náwó dẹ̀ bí ìlú gángan. olójó ṣe nọ́mà kó lè jẹ dọ́là jẹ dọ́là ayé lọ ní club royal já lọ jẹ sánmà ó sọ wípé olómi ló máa rẹ̀ at the end wò mo tún náwó dẹ̀. èmi ò ráyè òṣì má pè mí bọ́dà ta ló ní bọ́dà òṣì o ó fẹ́ jókòó nìyẹn o ó fẹ́ jókòó nìyẹn o ó fẹ́ jókòó nìyẹn o ó fẹ́ jókòó nìyẹn o ó fẹ́ jókòó nìyẹn o. ogun ṣe yé yé olóró mọ̀kòlà ọmọ ọpẹ́ gbogbo agídí obama silva wọ́n yà wò kò ṣe bínú ọmọ ìjọba dọ́là àti ìjẹ́lẹ̀ I'm available. I'm a, I'm available. Call me. I'm available. I'm, available. I'm a, I'm available. Available. Oh no no no. available. Call me, I'm um, available. I, I, I'm available. I'm, i I'm available. Call me, I'm available. Available. Oh, no, no. from my salary. Salary. Ó máa pọn, ó máa pọn, ó máa pọn, ó máa pọn pọn pọn, ó máa pọn. Jẹ́kọ̀ jẹ́kọ̀ ọmọ, àṣà jẹ́kọ̀ ọmọ, jẹ́kọ̀ jẹ́kọ̀ ọmọ, òṣì jẹ́kọ̀ ọmọ, jẹ́kọ̀ jẹ́kọ̀ ọmọ, ó ti lé o jẹ́kọ̀ ọmọ, jẹ́kọ̀ jẹ́kọ̀ ọmọ, àṣà jẹ́kọ̀ ọmọ. Ọmọ ti wọlé, yòrò jà, olóṣèwọlé, yòrò jà, ẹ̀rọ kú wọlé, yòrò jà, ṣayẹ. I know she ṣe kẹ́kọ̀ọ́ mọ̀ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ mọ̀ ó ti lé o kẹ́kọ̀ọ́ mọ̀ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ mọ̀ kẹ́kọ̀ọ́ mọ̀ oh, ó bẹ́bí ìlódé gan ó ṣe rí mọ́ látẹ̀kọ́ bèrè lọ́wọ́ bá dó bá ṣáṣẹ́ gan bá wẹ̀ tẹ̀ tán bá wá rọṣọ mọ́ o bá sọ̀rọ̀ jù bóyá skipẹ̀ ọlọ́pàá ń bọ̀ sáré tibẹ̀ polisi àṣẹ lọ́wọ́ tó máa fi tẹ̀ when i'm done with you i very beat you ojú ojú àwọn o wà mẹ́kú o kókó jẹ tán ó dòru o bó ṣe ń ló mọ́rú o. o bẹ bí standard bẹ bí standard standard give me that your ibadi ibadi ibadi i go spend you all my salary salary tó máa gbọ́n tó máa gbọ́n tó máa gbọ́n tó máa gbọ́n. tí kò bá nídìí obìnrin òkì jẹ́ kúmọ́lú ọlọ́wà gbé báàgì bí alájọṣọ́mọ́lú. tí bá gbowó nísìn wọn ni mo ṣe yahoo tí bá wọ private jet wọn tún ní mo ga wúwú wọn wá díẹ̀ assignment. mọ́wá díẹ̀ assignment ó ń wọ kí nìyẹn assignment assignment. mọ́wá díẹ̀ assignment. Slay queen ma pa mi na, baby take pa mi na, or you like Ribena, una you Sabina, fitted ogologo, fitted borogodo yaro dogodogo na pesi farm okoroko na kọkú foundation fowó ṣe charity ta ló jẹ́ charity ẹjọ́ bá wa charity lẹ́kùn ní ti para làmọ́ níbi mora jessica lọ́ra ìbàdí níjó joa. ṣe ṣọmọlúwa olórí ó pọ̀ mọ́ ẹ̀pẹ́tẹ́ ló kọ́ àwọn táwọn bọ́dé mú ṣe wọ́n ti bá sí. ò bá nídìí obìnrin ò kì í jẹ́ kúmólú ọláwà gbé báàgì bí alájọ ṣómólú tí bá gbowó nísìnyí wọn ni mo ṣe yahoo tí bá wọ private jet wọn tún ní mo gbà wú wọn wá díẹ̀. assignment assignment wọ́n wá díẹ̀ wọ́n wá díẹ̀ assignment assignment ó ń wọ kí nìyẹn assignment assignment wọ́n wá díẹ̀ wọ́n wá díẹ̀ assignment. like so i wonder so i please i'm not your brother not your mommy and not my mother má ṣe wèrè pass my border pass my, my money my cheddar òun tí ó dà ẹ̀dá padà na bàbá bí father. who tell you pọ̀ mọ́nà lẹ́dà england. Fẹ́ Gucci Gucci pẹ̀lú Gucci Gucci Fẹ́lá Kuti Kuti iṣẹ́ yẹn rọ̀ sushi sushi. Mr Preacher Preacher fẹ́ mọ̀ kan tó payà tíjà. Bùkà fíṣà fíṣà kan sí wèrè sínú ṣíṣà. Ṣé Ṣomolúwa olóyún pọ̀mọ́ ẹ̀pẹ́ tẹ́lẹ̀ kọ́ àwọn tábọ̀dé. Mú ṣe olóṣàdá, wọ́n ti bá síbẹ̀, wọ́n ṣe bọ́jú. nídìí obìnrin òkì ń jẹ́ kúmólú ọláwà gbé báàgì bíi alájọ ṣómólú tí bá gbowó nísìn wọn ni mo ṣe yahoo tí bá wọ private jet wọn tún ní mo ga wúwú wọn wá díẹ̀ assignment wọn wá díẹ̀ assignment assignment. One day money too much make me crazy. Ah. Girl, come whine for me, shake your waist. I get 20 million just to waste. This is hustle, hustle, don't they pay? Party me la hustle, no, no, la eh, You don't get money, but you want to venture. I'm a dope, I Gucci, oh God, ṣaṣẹ wọ́n ṣaṣẹ wọ́n ṣaṣẹ lóru mọ́jú wọ́n ṣaṣẹ àwọn tèmi ṣaṣẹ o wọ́n ṣaṣẹ láì fojú kò ọ̀lẹ́sùn ọ̀lẹ́lágùn ọ̀lẹ́sùn kò mọ gúgù ọ̀lẹ́sùn ọ̀lẹ́ ọ̀run ọ̀lẹ́sùn ọ̀lẹ́ òkàkú. Yeah. Money no day far from heaven, yeah you know. God no go come down from heaven. Better say, oh, I wanna be on top of things. I wanna be doing things. I wanna be controlling things. I wanna be enterprising. Yeah, yeah, kì í ṣàtìlò. Olè ló pọ̀ ọmọ jẹ́ kì í ṣàtìlò. Wáyà wáyà kì í Money order kì í ṣàtìlò lè jẹ́ kọ́ máa má rí. Ah. Human being, human being, human being, we making money differently, differently. I say human being, human being, ọjọ́ kú lọ́jọ́ sí mi. Today na my day òṣìṣẹ́ mo rẹ̀ thank God is fine ọ̀ṣẹ́. when you see me coming make way make way make way. As a living thing, I wanna be on top of things. I wanna be doing things. I wanna be controlling things. I wanna be enterprising. Yeah, kì í ṣàtìlú olè ló pọ̀ ọmọ jẹ́ ti lò wáyà wáyà sá ti lò ọ̀la sá ti lò kọ́ máa sá ti lò. Follow DJ D Money on Twitter and Instagram and like the page DJ D E M O N E Y on Facebook see If you no get money, hide your face. You can call me small doctor. Tell I'm lick up oh, Chicago. Ọwọ́ tèmi ní Chicago. Ọbẹ̀ ẹja ni má lọ. Dọ́là lọ́kọ́ lọ́wọ́ o. Ẹ má jẹ́ kọ́ńdà yàwọ́ o. Ẹ mọ̀ ti yọ̀bọ̀ sólóko. Òkú tẹ̀ ń padà fólógo. Ọ̀dà Rasaki náà. Ọlọ́run ló mẹ́ni tó wọ̀ náà. Tàdí mọ́ ti sòlóso. Àfa tèmi ń sásẹ̀. Wọ́n máa ti wọ́n máa ti. Ayé mi ń jẹ fọ́màtì. Ó wà fẹ́fẹ́ nàná màtì. Kákan ti máa wọ̀ dọ́ màtì. Ẹ̀jẹ̀ ń sáré rán wọn létí o. Lásán ló gbá sójà létí o ọ̀kadà ń wọ́ sí kàlọ́ o àwọn wèrè bónú jalọ́ o ẹ bá mi gbé ṣe bàbá o wọ́n fi délẹ̀ ṣó o àwọn aráàlú à ń jẹ̀ka o ó yá wọn ní ká o ọ̀dà rasaki náà ọlọ́run ló wà ní ṣòwò náà tàbí mọ́ ti ṣòlóṣo àfa tèmi ń sásẹ̀ padà mi rí èkúté lè buhari lọ lásò rọ́ọ̀kì o padà mi àní mo ráyán wọn nínú ṣàwámà. association àwọn ṣe màmá ó jẹ wọn lówó wáyọ sẹjà má. olóṣèlú Ìbàdàn pẹ̀lú pos olóṣèlú Èkó lórí ons. àbẹ̀yìn kí oró ibẹ̀ la gbé ṣeré wa inú adùn ara wa yá o àbẹ̀yìn kí o. bọ́ńbà ẹ̀wí níbí má lọ máa fò bí ọkọ̀ lọ má lọ máa yọ bí ọ̀gbọ̀nà mo lè kó sùn gbọ́sọ̀rọ̀ yàrá mi ò ní kọ́kọ́rọ́ wẹ́sàgò tù wẹ́sàgò ọmọ tèmi ní Chicago ọbẹ̀ ẹja ni má lọ. gbogbo owó fẹ́ máa lọlé láṣẹ pé mo kọ pélé ìwọ mọ pay as you go one form only níbo can play bida stop it can play bida stop it rí eré ṣiwo níyẹn rí eré ṣiwo níyẹn àwọn òbí tó ń pè kéde ó rò ẹyẹ lè gbọ́ ni àwọn ọmọ mi tán ṣaṣẹ́ àwọn sẹ́ńsọ̀ tán tẹ̀ka ẹ̀ no dey use me dey play ẹ̀jẹ̀ pé roko délé ṣara sẹ́yàn mi bàdó àwọn sẹ́ máa máa gbàjó ayé máa men from last two. àwọn ilé fẹ́ jẹ diet. àwọn ọmọ mi lórí ilé. wọ́n sọ fọlọ́pàá keep quiet. hey, my chest. olówó kì í ṣe olóṣèlú pé bedroom service lòun. oh my god. gbogbo owó fẹ́ máa lọlé. láṣẹ pé mo kọ́ pélé. ìwọ ọmọ pay as you go. one form only níbo. can play with that stop it. can play with that stop it. rí eré ṣìwò nìyẹn. olóyàtọ̀ sọ́lọ́lá. ọlọ́lọ́ yàtọ̀ sọ́lọ́rọ̀ àpò tó kún fún owó kò lè àrè ọ̀rẹ́ ogbó kìsì bí yòókù ràkìsà bó bá ṣe ṣayé ló ṣe má bára rẹ̀ ọ̀. àdúrà ti lórúkà mi òun arápàdé gángan alẹ́sẹ̀ jábàtà bó balẹ̀ tó sá máa mi ó bàtà jọjọ ṣẹ̀kẹ̀rẹ̀ aṣọ borí kó má jó bí gẹ̀dẹ̀dẹ̀ kó má jó bí gẹ̀dẹ̀dẹ̀. ṣé wà lè jó bí ọ ní ọ̀fìfẹ́? ṣèkèrè lọ bá ń jó. kíjọ́ mọ́lẹ̀ bí aláàfin ọ̀yọ́. ṣèkèrè lọ bá ń jó. ṣèkèrè lọ ń jó like a love and joy. Me, I don't care and I don't want to know shot ijó mi. Ó má ti gbà tó nílùú àgbélù lọ ijó mi. Ṣẹ́fẹ̀ mi lọ Màdí náà ṣe jọba ijó mi. Bẹ́ẹ̀ni bá ti rílu mọ faraya pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ijó mi. Ṣé bá ti máa sọ fún mi o? Yorùbá ni mí ẹ máa ń jẹ́ ń sọnù. Kéde máa sọnù, káṣá máa sọnù ìyá lùfẹ́ bá bàtà sọ̀rọ̀ ni ó. Ah, àbí ló ń ṣe kẹ̀kẹ́ tó ti fi ṣíkì. ṣèbó nílùú lónìí ìṣàwòrán. àbúkú dún kọ́ńgó kọ́ńgó. wàrà pàdé kọ́ńgó arẹ́ sẹ́jà bàtà bó bá tó ṣàmà mi. o tó jó bàtà tó ṣẹ̀kẹ̀rẹ̀ aṣọ kò rí kọ́mọdé ó fi gẹ̀lẹ́ kó má jó bí gẹ̀dẹ̀dẹ̀. ṣé wàá lè jó bí ọníyàn fífẹ́? kíjọ́ mọ́lẹ̀ bí aláàfin ọ̀yọ́. bàbá yìí jó bí aláké jó bí àwùjalẹ̀. jó bí olùbàdàn. I don't care lówó tù mo ṣàtijọ́ mi. ó má ti gbà tó nílù gbàgbé mi lọ òjijọ́ mi. ṣẹ́gbẹ́ mi lọ máa díjọ́ ṣe fi ọba òjijọ́ mi. bẹ́ẹ̀ni bá ti rí lu mọ̀ fara ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ òjijọ́ mi. ẹ bá ti bá a sọ bá rí mo òjijọ́ mi. kí ó dá ti lórúkọ mi òjijọ́ mi bẹ̀rù ṣèlú kó tó jọba. Jíjó mi. Ṣàkàdà ọ̀nà sọ́dọ̀ ìbànújẹ́. Jíjó mi. Púpọ̀ mọ́ dúdú wà lọ fẹ́ jíjó mi. Ayéfẹ́lẹ́ mi ó dìde. Mr DJ, ìlú mi la jíǹde. Gbogbo ara tó ti sun ẹ̀ dìde. Kí ó dá sí lórúkà mi. Jíjó mi. Onílù mi. tó bá fẹ́ kówó ìjọ òní ibd yé ìjọ òní. làmá sọ bóyá sunday máa tó àwọn. we see this year we go see next year we blow this year we go blow next year. We dey pour this We go pour níkà. fish. fine. Everybody dey para. Dem dey para. Paramita. It was very slow before before. Lọ́wọ́ ti já mítà time ìfẹ́ kan jẹ́ ń tó bá tó bẹ̀ kó pẹ́ ń má lọ pa generator shine. ẹ filẹ̀ o iná ló lò ó fẹ́ ṣáná wọlé nìyẹn o. We, we see this year, this year, we go see next year, next year. We blow this year, this year, we go blow next year, next year. We dey ball this year, next year, we go ball next year, next year. Kò sí kú lójú wa o, àti kèlà kù kérésì ọdún dé ọdún olówó àìkérésì. your body go tell you. Aye. You can call me smart doctor, I can wait your kind love. I I'm all better, I'm all dancer, I'm all your teacher. Aye. I'm all better, express I'm all better, this man fine. I'm all your lover, gangi. Aye. Solo more grundy. I I Tutti, oh yeah, hold on. Give enemy general market. I I Give them pizza. Shoot anybody with pistol. Eh, eh. Oh, yeah, last catch. I'm all over the door, check up. I feel it. Eh, oh. not low, Iná ló ń lò ó fẹ́ ṣáná olé nìyẹn o. Ọmọ bẹ̀ta dẹ́dẹ́ dẹ́dẹ́ dẹ́. Ọmọ ológo dẹ́dẹ́ dẹ́dẹ́ dẹ́. I'm a better is present. Simply means I'm a better they smell fine. Bàdé òṣà ọmọ bẹ̀ta. Ẹni jágbà self-paid ìhà lúta. Yas Sakuti àrẹ̀mọ Gucci. Abú Ebele Ọ̀túnba Cash. Bọ́lá Dọ̀gá ńlá Oréke one for UK. Captain Dan Ibe Kada. Sultan no few k ọmọ pẹ́. she not rota fìdá don apasino. ṣínà I be the ibd dende send your account number. alabi pasuma ọ̀gá ńlá. finest adnan na my person. alága See me see Bobo, Bobo we no get in trouble, Bobo we no get wahala, Bobo we make me this smile, oh. See me see Biggie, Bobo one time for my matter, Bobo we they give me goosebumps, baby I say make it cool down, yeah. You in me, in me I see you come I'm be my melody, I'll be your harmony. You are in me, in me I see you come I'm be my melody. to baby, just some balaja. You light up my world like the 4th of July. Now you ain't the bust up my main July. Oh yeah, oh my god, oh my god. You want to call all the mundo me do. Know that I'm down for whatever. So baby, come give me some. Sugar, sugar cane. Something really sweet like sugar cane. Sugar, sugar cane. Something we sweet like sugar cane, sugar, sugar cane. Something we sweet like sugar cane, sugar, sugar cane. Something we sweet like sugar cane. Nobody but you, my lover. Anybody try not thunder. Only you gon' make me ginger. When you leave, you give me a fever, na na. Boy, you be making me feel like a Cinderella. Showers of money, I'm needing an umbrella. I'm needing an umbrella ìwọ èmi èmi àti ìwọ can be my melody I'll be your harmony ìwọ èmi èmi àti ìwọ can be my melody I'll be your harmony yeah. Baby boy you dey blow me away. Some on me, baby, just some balaja. You light up my world like the 4th of July. Now you ain't the bust up my main July. Oh yeah, oh my god, oh my god. You wanna call all the mundo me do. Know that I'm down for whatever. So baby, come give me some sugar, sugar cane. Something really sweet like sugar cane. Sugar, sugar cane. Something really sweet like sugar cane. Sugar, sugar cane. Something really sweet like sugar cane. Sugar, sugar cane. Something really sweet like sugar king. Every night and day you like to summon quick. Brother all your friends they walk your own as summon quick. Hey. I tell you, you don't give. Madam, advise you, you don't get. I tell you, you don't give. my friends they talk with you, don't You say all na story. I tell you, you don't give. Mother beg you, you don't get. When the time is right, my brother. Hey. Delicacy, hey. delicacy, oh, I know they delicacy. When your eyes go cloud, oh. delicacy, hey. I know they delicacy, yeah, delicacy. Yeah. Ebela de lawyer, imakwa na ebela de lawyer. Egosi give me tinye gishi fish, igbolo maduru ade lawyer. Akama de lawyer, ekwa bomo aje ade lawyer. Ichoka your money, ichoka your babe, imakwa na ya ma furo ha what is meant for me, oh. My father used to tell me, please, my son, invest money, oh. Yeah. You don't get work, you just they show money, oh. You follow Gucci, oh, all I call. I tell you, you no free. Them oh. tell you, you know, yeah. Your mother tell you, you no free. I warn you, you know, yeah. For these streets where we live, you know, they play, I oh. got come by your way, one day. When strike my brother, yeah. Oh, oh, them know they Delhi blessing. When your eyes go clear, oh, Delhi oh, you know they Delhi blessing, oh, they know they Delhi person. waka waka, eh, eh. Samina, you travel for me now. They say they sing for Abuja. Why ni ó yà jẹ́ ẹ̀kẹ́ ẹnu tí mo fi láṣọ lè bẹ́ẹ̀kẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ onílé oṣù bẹ́ẹ̀kẹ́ owó ṣọdà oní kúrú ní nẹ́ẹ̀kẹ́ ọmọ abidjan tinubu ẹ bá má gọ̀ bó fẹ́ ṣe fàlà polówó súnsà kákan abidjan gbàgbà máa ṣá kan pé mi ò lówó mo tún rí bí ẹja ṣáwá kan mo gba yàwá gan mẹ mo gba yàwá gan ayé mi ti wá dà tiẹ̀ wá sáwà gan mo fi mi ṣàkọ́ tó rẹ̀ ra para gan mọ̀ bọ́ ẹ̀ tó fi mi wú sí ọ̀fadà gan who's hard who's land tẹ̀mí who rock who sell out the stores you tẹ̀mí who flop who cap the blue drop who tún score rock. Bàdó náà ni o. Baby, you ya ó you. Want to come along on you? Bend one two kó come and kó máa jókòó on you. when the time is right my brother yeah. tell person tell person You them know they tell person. Hey. One time is DJ Deep Money. Blessings follow you I don't never Emmanuel you. Enjoyment follow you and them you. to level up. on energy, I run out waiting and when on energy, Jamaica and I'm the Quincy Genegi. I don't know on energy, if I know energy. About being a chaga, if I saw my guys in a cow. Esinga wuna ngoma ka nkwu na-abịa o ebe imecha gaghị kwụsa maka gels na-eto onye bụ I dey pray, Amen, oh. amen. And I no get time for story, Amen, amen. I only make oh. a man no argument. Amen, amen. Kamangato, matoliwa o. Achomka kamchawa nuka babandole oh. See I want to call you, la no o. Sorry, be moody. Well, you welele chubanke mo. See I dey for my love, if no no them no fi contain, no They want to quench my fire You put them for shape, oh oh, oh, oh oh, oh, oh, oh, oh, oh, oh, oh, augment, augmentation. Blessings follow you when them will name it suppose get award. What the way I move my body, but the way they do my body, do my body, you my lord. Oga, are you recording? Are you the way I move my body, oh my way they do my body, do my body, you my lord. Way they do your body, do your body, oh my lord. Way they do my body, do my body, you my lord. Way they do your body, do your body, you my lord. Way they do my body, do my body. tàbí kò fi jó gàlàlà mo ti gbà á yó ojú mi ti di àdúrà mo gbàgbà kí n má fọ kàsàlà kílẹ̀ kẹ́ máa já tòwú tòwú ìjó alẹ́ yìí a máa fún mi lẹ́nẹ̀ sí kẹ́ta fún yàbí ẹ̀ owó wà nílẹ̀ gọ́lá ṣe lè àbí ẹ̀ ṣe lè àbí. sísítà sísítà ìmọ̀ pẹ́ ẹ̀yìn àti sítíà ó tó jẹ́ mẹ́ta tàti rírà àṣẹ máa jáyé làbíjà ló kà àmú yín ti bá ẹ̀ rìbá tẹ́bá tó lè gbà ẹ̀ gíga lẹ̀ máa nà The way they do my body, do my body, yo my lotty. Oga, are you recording? The way I move my body, move my way they do my body, do my body, yo my lotty. The way they do your body, do your body, oh my lotty. The way they do my body, do my body, yo my lotty. Baby, dey your body, dey your body, yo my lady. Baby, dey my body, dey my body. Olùkọ́ mi gidi gan, chinchin dẹ̀ tó wà mi gidi gan. Gidi gan, ó máa gidi gan, ló fi bàtú lásán gidi gan. Ṣé kí ni ẹ fún wọn? Àwọn èèyàn ṣẹ́gun wáyà, i àmà sáré sọ́ọ́dì wọ́rọ̀ sọ́ọ́dì wọ́rọ̀. báńkẹ́ ọ báńkì ẹ̀ fún mi lákàntún báńkì ẹ̀ mo lè bá mọ̀ pé mo láìkẹ́ ohun mi kìrọ̀ mi sínú táǹkì ẹ̀. táǹkì lóní táǹkì ìlógan ló ń rẹ káfí táǹkì bí máníjà rẹ fi ṣe bá fẹ́ sáàkì máa orí ìjọ kò lè já báńkì. oh my lord lord i suppose get award what the way i move my body but the way they dey my body dey my body oh my lord lord oga you record the way i move my body oh my word, they dey my body dey my body oh my lord. lord. For the the day of day of the. oh my lord. Where they dey my body, dey my body, oh my lord. Where they dey your body, dey your body, oh my lord. Where they dey my body, dey my body. Ṣé máa túlẹ̀, ṣé máa túlẹ̀ olówó ló bá dé mo lé lóní jálẹ̀? Mo kì í sí bẹ́ẹ̀bí kúkúrú, mo máa gbẹ́nu sí gbàgbé pé mi ò kì í ṣe mọ̀ kálẹ̀. Ara fẹ́ san, òjò fẹ́ràn lẹ́yìn wákàtí mẹ́rin ní kí máa ṣe lọ, kí máa ṣe lọ, kí máa ṣe lọ, kò ní jà kí lọ lé láàárọ̀ kí máa ké lọ. Ah, Ẹ̀ka mi lọ́wọ́ ọmọ ṣàkúṣàkú, àbójúgbà ti bá lọ dákú, ìṣẹ́rù mo dágbére ẹgbẹ́ dákú, èsì jà ní ṣọ́ọ̀ṣì sọ fún pé mo gbà fún. Ó tó ṣe mo lá card tonight ẹ ó ní kaṣọ ọwọ́ kan tó dégbé báàgì ẹ ọwọ́ kan kọ ọwọ́ kan ní ọbẹ ló yọ kó mú wa kó wá gbà mí. bàjẹ́lẹ̀ ọwọ́ ọmọ ṣàkó ṣàkó ṣàkó ṣàkó. ṣàkó ṣàkó ṣàkó ṣàkó ṣàkó ṣàkó ẹ oh my lord oh my lord oh my lord oh my lord oh my lord oh my lord oh my lord. my body, you my lord, you my day your body, day your body, day your body. Follow DJ D Money on Twitter and Instagram and like the page DJ D E M O N E Y on Facebook.